لا تقذفونا بالشذوذ فإننا سيرنا على ناجل خليل لمحمد سيرنا على ناجل خليل لمحمد وبقول ما شرع شريعتنا صله وعلى مقولة لكريمة لا تدي وعلى مقولة لكريمة لا تدي وبكل قول نستدل بآية أو بالحديث مسلم ستكي بالمسندي أو بالحديث المستقي بالمسندي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba èyí tó ṣe pé òun náà ni òun ni ọpẹ́ oore tí ó ga jù tọ́lọ́ ń ṣe fún mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ kọ́lọ́ mọ́jẹ kó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. kó jẹ́ kí oore ìsìláàmù tí ọlọ́run ṣe fún wa kọ́lọ́run ṣe ní oore èyí tó ṣe pé ní ẹ̀tọ́ sí orí tí ń sọ kọlọ́jà wa jẹ́ ní alijanna pẹ̀lú sábàbí islam ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àdúpẹ́ pọ́lọ́n fi wá sílẹ̀ tá à ń sẹ̀mí lórílẹ̀ ìsẹ̀mí wa afẹ́kọ́lọ́hún jẹ́ kí ó jẹ́ oore fún wa tó bá dijọ́ gbé ndé alikiyama ṣé ní nǹkan tí àlìjánnà wa fi ga mọ́ ṣe ní nǹkan tí a fi jẹ ọmọ náà àdúpẹ́ pọ́lọ́n fún wa ní àlàáfíà pẹ̀lú sẹ́mi náà àlàáfíà ti mẹ́ńbẹ́ kọ́lọ́nkó má gbà á àlékún àlàáfíà kọ́lọ́nkó tó ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo àwọn tí ó lọ àlàáfíà kọ́lọ́nkó bá fún wọn ní àlàáfíà. adúọpẹ́ lórí ìfọ̀kànbalẹ̀ tó láwọn bá fi sí agbègbè yìí ọlọ́wọ́ yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ń bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́nkó bá ṣe síbẹ̀ gbogbo àyè tí ó sì fọ̀kànbalẹ̀ kọ́lọ́nkó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Eh, pàtàkì jùlọ gbogbo àwọn ìtàn mùsùlùmí wà ọlọ́mọṣẹ́ bá fi rọrùn síbẹ̀ fún wa wá sànù ẹnìkọ̀ọ̀kan wa kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa àwọn orí tí à ń dúpẹ́ lé lórí ọlọ́mọjẹ kó bàjẹ́ àlékún orí kí ọlọ́wọ́n bá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa tafsiri wa èyí tí a ṣe ní àná ó ń ṣàlàyé fún wa ní àti àyà ẹlẹ́ẹ̀keje nínú suratu Taha ọlọ́run bá ń ṣàlàyé fún wa ní àyà náà pé wà ń tẹ̀jẹ̀ àbẹ̀lẹ̀kọ́wòl fa innahu ya'lamu sirra wa akhfa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تجهر بالقول فَإِنَّهُ يَعْلَمُ السر وَأَخْفَى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé ìwọ ànábì àbí ẹnìkọ̀ọ̀kan wa tí o jẹ́ ẹni tó sọ̀rọ̀ sókè tó pariwo lọ òkè ariwo tó pa lóòkè yẹn a ní bùkátà sí i gẹ́gẹ́ báwọn afọ àrùn tẹ̀síìrì ti ṣàlàyé fún wa wọ́n ní ọlọ́run tánàbí bá pariwo lóòkè òun náà ni pé kánàbí ọlọ́mọ wípé ariwo tó lóòkè yẹn kò ní túmọ̀ kankan ẹni tó ń pariwo lóòkè fún fa ináwó ya alamu. ẹni tó mọ. níta aba ń jẹnu wújẹ́wújẹ́ tá à ń sọ ẹni tó ni wà á fa ntó tó pamọ́ ju ká máa jẹnu wújẹ́wújẹ́ lọ ntí ń bẹ nínú orí ẹ̀mí wa gan tá àti jẹnu sọ ọlọ́wọ́ balọ̀bà so ọlọ́wọ́ ọba nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo kọ̀ọ̀rọ̀ wa gbogbo tá a pè ní kọ̀rọ̀ fi pamọ́ wà á fa ṣùgbọ́n kọ́ọ̀rọ̀ ọtọ lọ́hùn kọ̀sẹ́ńtọ́ mọ̀ nù gbogbo wa tá a wà bí gbogbo ẹni tí ń bẹ láyé kọ̀sẹ́ńtọ́ mọ̀ kọ̀rọ̀ ọlọ́run ọlọ́run nìkan ló mọ̀ kọ̀rọ̀ gbogbo nǹkan pátá yanyan so látara bẹ́ẹ̀ ọlọ́run ìfẹ́ ká máa pariwo gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa lánàá ìyí tí ń fẹ́ ni pé ọ̀rọ̀ wa kọ́ wà níwọ̀ntúnwọ̀nsì ẹ ti bá ń bẹ lọ́run kọ́ mọ̀ máa jágbe mọ́ lọ́run kọ́ mọ̀ máa pariwo bẹ́ẹ̀ tí wọ́n fata rẹ́ ní ara kọ́ jẹ́ ẹni tó ṣe pé yọ́ọ́ fara

òun ló jẹ́ la ila àìláhù kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ fún wa láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba yìí kan ṣoṣo òun náà ni a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé a máa jọ́sìn fún ọlọ́run ọba pè wá síbi tàwíìdù ọlọ́run ní ká mọ̀ wípé òun nìkan lòun ní ìjọsìn ká mọ̀ gbẹ́jọ́sìn ọlọ́run fún ẹlòmíì lánàá mo ṣàlàyé fún wa kì í ṣèrun nìkan ní ń jẹ́ ìjọsìn ìjọsìn ìbẹ̀rù àbí èlé ìfẹ́ ìbínú gbogbo ẹ̀ pátá yányán ló sopọ̀ mọ́ ìjọsìn tó o bá ti fẹ́ ṣe máa ṣe nítorí ìtọ́lọ́hún ìbẹ̀rù rẹ ọlọ́run nìkan ni kó bẹ̀rù tó bá fẹ́ yọ́nú sí yàn yọ́nú sí nítorí ọlọ́run tí bá ti ń hùwà tó yàtọ̀ sí tọlọ́run mọ́ yọ́nú sí mọ́ ìbáradà ni pé kéèyàn mọ́ yọ́nú sí kèfèrí so ọlọ́run tó fẹ́ ká tó máa ṣe tí ọmọ bí kèfèrí inú torí pọ́lọ́wọ́ bá gan yọ́nú sí kèfèrí so gbogbo àwọn nǹkan yìí òun náà ń pè ní ìbáradà ká mọ̀ ló pé báyà ìran kíkí nìkan ní ìbáradà gbogbo òṣèṣì wa pátá náà a jẹ́ pé ọlọ́run nìkan la máa ṣàfitì ẹ̀ sí i nam lawul as. lawuli asma wuli husna. ọlọ́wọ́ ọba yìí ọba tó ṣe yí pé ó ní àwọn orúkọ èyí tó ṣe yí pé àwọn orúkọ náà dáa púpọ̀ ọlọ́run ní àwọn orúkọ tó dáa púpọ̀ èyí tó yẹ pé a ṣàlàyé fún wa lọ́nà nípa bí orúkọ ọlọ́run ọba ti dáa orúkọ ọlọ́run tá a bá ti mórúkọ ẹ̀ wá kò gbọ́dọ̀ mọ́ ní ìtumọ̀ ìtumọ̀ tó wá níyẹn òun ni máa jẹ́ ròyìn ọlọ́run ìròyìn yẹn wá máa ń pé tán yẹ́yẹ́ tá a bá pe ọlọ́run ní arahman ó kọ rẹ̀ gangan ní jẹ́bẹ̀ ìtumọ̀ yẹn náà pé ó tún wá jẹ́ tí àánú rẹ̀ kárí gbogbo ayé pátá yóò tún wá máa wà ń bẹ̀ so àìsàfìtì àbòsí sọlọ́run. So ká sọ pé ọlọ́run ọba alábùsí ni èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ rárá àti dáadáa àti rere ọ̀dọ̀ ọlọ́run ló ti wá òun ò sì gbọ́dọ̀ ṣàfitì nínú ẹ̀kọ́ òun náà ní tí wọ́n tó kọ́ wa náà ní pé ká má ṣàfitì aburú sọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ní reason tó fi máa burú yẹn náà wá so látara bẹ́ẹ̀ àwa là mọ̀ reason tí ó fi wá so ó kọ ọlọ́run ọba ó kọ tí èèlà ni. ìmọ̀ pé tọ́mọ ènìyàn ní máa ládìkú tẹ́ bá pọ́mọ èèyàn gan ní aláàánú àwọn èèyàn kan ó déwájú ẹ̀ kò sì ní fún wọn sòdí ọba ṣàánú fún wọn á pò lálábòsí sòwọ́n ẹni kan bá déwájú ọlọ́run ti ń bẹ lọ́dún lọ́wọ́ ọba ṣàánú fún àní pọ́ lọ́run láéláé agọ̀ ní bẹ fún yẹn ọba ọba ni so ìròyìn ọlọ́wọ́ ọba ìròyìn tó pé ni torí pé òní ọmọ èèyàn tiẹ̀ tí bá bá ní nǹkan owó ọmọ tó bá gbọ́ bá mọ̀ ní dọ́là rẹ̀ ni ẹni tó lè padà di olówó tó lè padà di tálákà ni ẹ̀rí pé yóò sáré mọ́ kówó fún ni torí pé ó ti mọ̀ pé yóò ṣe dáadáa fóun lẹ́yìn ọ̀la tọ́mọ yàrá rẹ̀ tí ó wúlò fóun tí ń wò yí pé òun sì rí kó sì lè wúlò fóun lọ́la yóò mọ̀ kówó fún ó sì lè mọ̀ padà wúlò fún ṣùgbọ́n lọ́wọ́ bá alẹ́ sàfitì àbòsí sọ́dọ̀ títì ẹ̀ torí so látàlọ́ ọ̀rọ̀ tàbá bẹ́ẹ̀ ó kọ ọlọ́run ó kọ tó pé ni ìròyìn ọlọ́run ìròyìn tó pé ni lára dídá ó kọ ọlọ́run náà ni pé a máa fi bẹ̀ẹ́ kí sì máa gbàdúrà àìmọye èèyàn ló ti fó kọ ọlọ́run ọba bẹ ọlọ́run tọ́lọ́run sì ti gbàdúrà rẹ̀ so àwa náà kọ́lọ́ kó gbàdúrà ẹni kọ̀ọ̀kan tiwa náà so látara bẹ́ẹ̀ ọlọ́run ní òun lẹ́nu ṣe wípé láwùl asma ul husna ọlọ́run ọba ló ní àwọn orúkọ èyí tó ṣe wípé ó dáa tán yányán náà. wàlẹ̀ àtàkà hadithu Musa. ọlọ́wọ́n bá tí ọlọ́run ga ó ṣàlàyé fún wa lánàá nípa ìtàn Musa àdìsù Musa òun ni ìtàn Musa ọlọ́run sọ fánàbí ali tí ń bẹ̀ kọ́ dín ló túmọ̀ sí ọlọ́run ní kò sí èméjì bẹ́ẹ̀. ó ti dé wá báwọn ànábì o ìtàn ànábì Musa ọlọ́run bá wá mú ìtàn náà láti ibi tọ́lọ́run ti gbé Musa dìde lánàbí ọlọ́run ọlọ́run á sọ pé. ìdìrọ̀ hánà rọ̀n fákọ́lá lè àlè mukoso ìní anastu náà rọ. ìgbà tí Musa ń bọ̀ láti ibi tó sá lọ tó jẹ́ wípé ńgbà tó sá kúrò nílẹ̀ mísírọ̀ ó sá wá sí. Si, ìlú mìíràn ibi tó wá sáwá yìí a sọ fún wa lánàá wípé àwọn kan sọ pé ànábì ọlọ́run bá ti jẹ́ Ṣuaibu ló wá sábà ṣùgbọ́n ẹ̀rí ò fìdí ẹ̀ múlẹ̀ àwọn kan ní ọkùnrin rere ni so látara bẹ́ẹ̀ àwọn àfáà wọn sábà sọ pé ká gbà pé ọkùnrin dáadáa kan nínú àwọn ẹni ọlọ́run lọ́wọ́ bá Musa fẹ́ ọmọ rẹ̀ obìnrin ó wá ó fẹ́ padà sílé láti lọ wo màmá rẹ̀ ìgbà tí wọ́n ń bọ̀ wá lọ́lọ́wọ́ bá fẹ́ gbé iṣẹ́ ànàbúwà wàrẹ̀sára iṣẹ́ ìjànàbí ọlọ́run àti iṣẹ́ ìmọ̀lọ́jíṣẹ́ fáwọn èèyàn ọlọ́run fẹ́ gbélé Musa lọ́wọ́ lẹ́ẹ̀kan náà ìjọba tí wọ́n fẹ́ gbélé lọ́wọ́ òun náà ni pé Musa wá rí iná lọ́ọ̀kan iná tó yẹn ìmọ́lẹ̀ ni torí pé ìmọ́lẹ̀ òun náà ni máa wá látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n máa ń wò lọ́ọ̀kan yóò wá dá gẹ́gẹ́ bí iná gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ní àná náà. وقال لآلهم كثوا إني آنست نارا ó sọ fún àwọn aráalé rẹ ó ní òmùkúsù umm àwọn afáàgbà yìí pé áálì ìyàwó rẹ̀ ó lè jẹ́ pé ìyàwó ẹnìkan òun náà ní ó lo òmùkúsù umm àwọn tún lè padà sí báyẹn náà káfẹ́ bá nìkan sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn bá ti káàyàn la sí tó èèyàn wà jámù fún di so torí pé ó wà nínú ìnira tó ga gẹ́gẹ́ bá ti fún wa òtútù tó lágbára onífẹ́ ojú sẹ́mà tó dúdú tó jẹ́ wípé ó dàbí ìgbà tó fẹ́ ó jẹ́ nǹkan tó ẹ̀sùnjò tó kó bẹ́ẹ̀ so so látara bẹ́ẹ̀ so àwọn kan gbà pé ìyàwó ẹ̀ nìkan ló lo òmùkóso fún àwọn kan gbà Musa ń ọmọ rẹ̀ ń àti ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ so lọ́dọ̀ abẹ́ wa lo òmùkóso ẹ dúró ń bí yìí dé fásikò díẹ̀ ìní àánẹ́sítò náà rọrùn èmi jẹ́ ẹni tó rí iná kan lọ́ọ̀kan náà. لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى ó ní ìtí mò ń wò tí mo fẹ́ lọ sí ibi iná yẹn mo fẹ́ lọ wò bóyá mo lè mú wá bá yín láti bi iná náà bìkọ́bà sí ń kí n mú kí n lọ jẹ́ pé màá mú wá so màá mú wá bá yín láti bi iná náà nǹkan kan nínú iná yẹn máa mú wa bìkọ́ bà sí pẹ̀lú nǹkan tá a máa fi tanná so wọ́n lè di bùkátà sí iná tí wọ́n fi máa rí na níbi tí wọ́n wà kí wọ́n tẹ̀sí wà ń bẹ̀rẹ̀ díẹ̀ fún tílẹ̀ ń fi mọ́ tí wọ́n fi wá máa béèrè ọ̀nà wọ́n ní tàbí ajídù. àbí mo tún wò pé ó ṣeé ṣe kí n rí níbi iná náà a ní ùdá tó bẹ́ẹ̀ ismul fa'il ló máa túmọ̀ sí so uda tí wọn fẹ́ sọ yẹn nìkan tó bá mọ̀nà wọn ò lu mọ́sídàrí tí wọn fẹ́ lu nǹkan kan dẹ́ pé èèyàn máa ṣe dáa wọn lè pè yẹn ní adilun ẹ tó jẹ ẹ tó ní déédéé tọ́wọ́ ní déédéé gan tó pọ̀ so olùfinimọ̀nà gan tó mọ̀nà dáadáa mo wò bóyá mo lè rí i ní ààyè ń bẹ̀ yẹn dáa ùdá wọ́n ti pa dáa tó wà ń bẹ̀ wọ́n ti parẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìmọ̀nà dáadáa nípa ọ̀nà yìí bóyá mo lè rí ń yẹn ló sọ fún wa pé Musa ti tà sí kọ̀dídọ́là tọ́rí ó ti tà sí ojú ọ̀nà so látara bẹ́ẹ̀ eléyìí ni ibi tí a bá tafsiri dé ní àná lónìí a láti aya ẹlẹ́ẹ̀kọkànlá so wọ́n ka díẹ̀ fún wa kó o ti pé a máa bá tafsiri tòní lọ abẹ́ náà kí ọlọ́run bá kó sọ́dún ọ̀run fún wa náà. أعوذ بالله من الشيطان الرجيم فلما آتاها نودي يا موسى إني أنا ربك فاخلعن عليك إنك بالوادي المقدس توى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa anabi musa aleyhisalatu wasalam ọlọ́run ọba pè musa musa rí iná ó ti débi iná ó ti wá wò pé bẹ́ẹ̀ òun tàn bẹ́ẹ̀. àbí òun ọ̀jẹ̀ ẹni tí ó rí ẹni tí ó tọ̀ nsọ sọ́nà tó mọ̀nà dáadáa ń bẹ̀. ọlọ́run ní falama àtàhà. àtàhà náà díyàyà Musa. ọlọ́run nígbà tí Musa tó débi tó súnmọ́ bí iná tó débi ẹ̀gbẹ́ iná náà gbólóhùn kan wá jáde wá. Wa, láti inú náà gbólóhùn yẹn ọwọ́ ń sọ báyìí lóńdíà Musa wá di ẹni tí wọ́n pè báwo ni wọ́n ti wá pe Musa wọ́n ní yá Musa so ọlọ́run kí gbólóhùn jáde wá láti inú náà tó sọ wípé yá Musa gbólóhùn yìí. ọlọ́run ni ó sọ gbólóhùn yẹn ohùn ọlọ́run ni kìí ṣe ohun kan àwọn tí wọ́n bá nígbàgbọ́ wípé ohun kan lásán ni wọn bá kàn ní kó sọ̀rọ̀ kó rẹpísẹ́ǹtì ohun ọlọ́run ara àlegbà láéláé tó gbọ́dọ̀ ti ń bọ̀ lẹ́yìn gan-an nígbà tó bá rẹpísẹ́ǹtì ohun ní ìní wà ní so àwọn afáàtọ̀ jẹ́ àwọn afáà alùsùnà jama wọ́n sọ fún wa wípé gbólóhùn pé ọlọ́run ọba bá Musa sọ̀rọ̀ Musa ń gbóhùn ọlọ́run ni wàkàlámà lọ́ọ̀hù Musa tẹ̀kìlìmà aláwù bẹ̀ni fáìlì Musa bẹ̀ni màfúwúlù bìí ọlọ́run gẹ́gẹ́ ń sọ̀rọ̀ báyìí Musa sì ń tẹ́tí sọ tí èyí ṣe igbá àmọ́ sọ pé ẹnì kan ò ní gbọ́rọ̀ ọlọ́run Musa gbọ́rọ̀ ọlọ́run àwọn mímọ́ sì tún gbọ́rọ̀ ọlọ́run so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń sọ yí pé kì í sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run géèrú mọ̀símọ̀ kì í ṣe nǹkan tá a máa gbọ́ àṣìṣe pọ̀ lọ́dọ̀ wọn nígbà tẹ́lẹ̀ kan ní pé rárá wàkálàmọ́ lọ́ àmúṣá níta sọ ni pé Musa lọ́bọ́lọ́hún sọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn èèyàn ní ọ̀dà náà nínú àyà Kùránì ni wàkàlámọ̀ wúrọ̀ bùhù ọ̀rọ̀ ayé yìí padà ń náà ọlọ́run ọba rẹ̀ wá bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wà ní wú yẹn kì í ṣe mọ̀ fúlù bì fáìlì ni àmọ̀ tó látara ètò Musa sọrọ. Musa gbọ́ràn Ọlọ́run tí ò sí èméjì mẹ́. ọ̀wọ́ tá a jẹ́ mùsùlùmí náà ló bá di á gbọ́ràn Ọlọ́run kódà kèfèrí ó Ọlọ́run. Ọlọ́run ọba a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí pé ìmọ̀ gbọ́ rẹ̀ ìtọ́jẹ́ yí pé ọba máa ń sọ dìrọ̀rùn ni so ni. so àgbọ̀rọ̀ ọlọrun tí ò sí méjì mẹ gbogbo aládùn ọlọrun báyìí èyí ó wo wájú àdìsí tó fi dìbò lẹ́yìn kò ní rí nkankan yóò wọ ẹ̀yìn kò ní rí nkankan wọ̀ tó kò ní yóò wà nípa nìkan ló so ìmọ̀ gbọ́rọ̀ ọlọrun ká má kí ṣe wá ah, ti dàbí èèyàn nìyẹn so Musa ó kì í ṣe iná kìí dẹ́ ṣe nǹkan kan àbí igi tó wà ń bẹ̀ torí pé igi wà níbi tí Musa tó ti ń sọ̀rọ̀ torí pé Ọlọ́run bá ṣàlàyé ààyè tọ́lọ́run bá ti bá Musa sọ̀rọ̀ Ọlọ́run ṣàlàyé ẹnu Suratul Qasas aya tààtì Ọlọ́run ṣàlàyé báyìí yẹn ti rí bí abala abẹ ti rí Ọlọ́run bá ṣàlàyé ẹ̀ Ọlọ́run ní nùdíà mi ṣáàtì ìlú wàá dilẹ̀ aiman àtàhà núdìyà mi ṣàtì ilẹ̀ wá dilẹ̀ àìmán. ọlọ́run nígbà tí musa débi iná náà ọlọ́run pe musa ọlọ́run ni ṣáàtì ì ẹ̀gbẹ́ ibi tó bá jẹ́ bèbè ibì kan tó jẹ́ àlèwádìlẹ̀ àìmánì ìsàlẹ̀ òkè tó wà lọ́wọ́ tó musa ibi tí musa dúró sí sáìdì ọ̀tún òun ìsàlẹ̀ òkè yẹn wà ó wá jẹ́ ibi etí rẹ̀ làwọn ọlọ́run ọba ti wá pe Musa ọlọ́ni fìlì bùkà àti mùbáraka. àti mùbáraka ti mìíràn ṣàjàrọ. ọlọ́run ní ibi tá a tó wá ń sọ yẹn ààyè yẹn gan ààyè àlùbáríkà ni bó ṣe gbọ́ ọlọ́run ọba máa ń sa ààyè kọ̀ọ̀kan lẹ́sà lórí ilẹ̀ ọlọ́run tó sa ibi tọ́lọ́ ti bá musa sọ̀rọ̀ yẹn ọlọ́run sàlẹ̀ sa bó dẹ̀ pé kò lágbára tó kaaba kò lágbára tó ẹ̀ ẹ̀ madina kódà kò lágbára tó kí ni o betel makdas ọlọ́run ọba ò dẹ̀ fẹ́ kọ́ jẹ́ pé òun ọ̀wà jẹ́bi táwa máa di ẹrù lọ́bẹ̀ ànábì ti sọ pé ẹ gbọ́dọ̀ di ẹrù lọ́bi kankan àyàfi lọ síbi mọ́sálásí mẹ́ta. Si lẹ́sọ̀ pé ẹ fẹ́ lọ bẹ mọ́sálásí yẹn wò ẹ fẹ́ lọ wo bó ti rí ẹ wọ́n abẹ́wọ́ kọ́ mọ́sálásí kan sí Kánò kọ́ wá di ẹrù kọ́ wá ní òun fẹ́ òun fẹ́ lọ wo bí mọ́sálásí ti dà ẹ ẹ o lè travel lọ Kánò ọ̀ gbọ́dọ̀ di ẹrù kọ́ wá ní pé mọ́sálásí yẹn ló ń di ẹrù fún òṣìṣẹ́ ọlọ́ba lè gbọ́dọ̀ dánwò kò ju mọ́sálásí mẹ́ta lọ Kaaba àti mọ́sálásí ànábì àti Baitul Maqdis o wọ́n ju ààyè so ọlọ́ọ̀bọ̀ abẹ́ká abẹ́ká máa wá bẹ̀ káàkiri lọ́dọ̀ ààyè yí àwọn èèyàn sì máa lónìí ọlọ́wọ́ bẹ̀ káwá tó wá lọ bẹ̀ káwá lọ kóra jọ káwá fẹ́ ta wá fún àbá fẹ́ ọlọ́wọ́ ń yìí ṣùgbọ́n àlùbáríkà ni ìtọ́ba ọlọ́wọ́ bá ní sọ dàlùbáríkà inú àwọn èèyàn yóò lálùbáríkà nínú àwọn ẹranko yóò fẹ́ ẹranko lálùbáríkà nínú àwọn ọjọ́ yóò fọjọ́ lálùbáríkà nínú àwọn oṣù yóò so bọ́lá ti máa fi àlùbáríkà sí gbogbo tó bá wù nìyẹn sọlọ ni fil buq'ati. fil buq'ati mubarakati mina shajara. àyà àlùbáríkà ni ọlọ́wọ́ á ní ibẹ̀ tó wá jẹ́ rí pé ibi tá à ń sọ pé ẹgbẹ́ ọ̀tún yẹn igi wà mẹ́jọ náà mina shajara ọlọ́ni igi ọwọ́ àbẹ́ àwa sọ pé ya Musa. Musa inni anallahu rabb alamin. ọlọ́run ní a fún Musa wípé kálíbà àmọ́ ọlọ́run ló sọ̀rọ̀ mo lémi ni ọlọ́run tó ní gbogbo ẹ̀dá pátáyányá ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa ń bíi pé òun sọ fún Musa pé ìwọ Musa ìní ana rabbuka. èmi tó wòye èmi lọ́lọ́run ọba rẹ̀ kèé ṣe iná yìí kèé ṣe mọ́lẹ́ ìlọ́lọ́run ọba rẹ̀. ka ese tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ka ese sàlẹ̀ òkè ọlọ́run ọba ìkankan ni wọn kọ́ ló sọ̀rọ̀ nìkan ló sọ̀rọ̀ níbẹ̀ ó ní èmi rẹ ọwọ́ ni fakla ọwọ́ ni ìwọ Musa bọ́ bàtà ẹsẹ̀ rẹ méjèèjì lẹ̀ na laik ẹ̀ka síwájú náà innaka biliwadil muqaddasi tuwa. nítorí wípé ààyè tó wà yìí biliwadil muqaddasi tuwa ó ti wà ní ìsàlẹ̀ òkè tó jẹ́ pé àwọn ọlọ́run ọba àwa la fọ́ ìsàlẹ̀ òkè yẹn la fọ́ mọ́ àwa la jẹ́ kó jẹ́ ààyè tó jẹ́ ààyè mímọ́ ààyè ẹ̀sà. orúkọ tí wọ́n wá ń pe ìsàlẹ̀ òkè yẹn ní tùwá orúkọ rẹ̀ nìyẹn ọlọ́run tún dákọ̀ ìsàlẹ̀ òkè yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti pe Musa ọlọ́run ní ìta àfinikọ́ bọ́ bàtà rẹ̀ lẹ̀ àwọn àfa ẹ̀sìn wọ́n ní tó fojú hàn bẹ́ẹ̀ ni wípé tá a kọ́kọ́ lè gbọ́yé nínú ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ lẹ́yìn ni wípé ọlọ́run ní kí Musa ó bọ́ bàtà lẹ̀ kí ló dé tá a fi ní kí Musa bọ́ bàtà lẹ̀ níta gbọ́yé ni wípé Musa wà ní ààyè èyí tó ṣe pé ó jẹ́ ààyè tó mọ́ níta gbọ́yé ni zọ irú bẹ̀ nìyẹn tó wá sọ fún àwa wípé gbogbo ìgbà tá a bá ti wá wà láàyè tó mọ́ a gbọ́dọ̀ máa bọ́ bàtà lẹ̀ àwọn afáwa ní ara kò rí bẹ́ẹ̀ ntọ́lọ́ bá bẹ́ kí Musa ó ṣe ń bẹ̀ òun òun nìyẹn èyí táwọn ọba ṣe ànábì ni ó ṣàlàyé ẹ̀ fún wa tó bá gbé wọn fẹ́ ká bọ́ bàtà álẹ̀ láwọn ààyè tó bá mọ́ yóò ṣàlàyé ẹ̀ fún wa àwọn kan gbà bẹ́ẹ̀ àwọn kan ní kò sí gbé ká bọ́ bàtà álẹ̀ kankan ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ bá fi ní kí Musa bọ́ bàtà alẹ̀ ó lọ́pọ̀lọpọ̀ àwọn mufasiru ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó lẹ́ni wọ́n gbà lọ́dọ̀ Ibn Mas'ud àwọn àfáà alẹ́ sọ pé ọ̀rọ̀ tó lẹ́ni wọ́n ní awọ tí wọ́n fi ṣe bàtà tí Musa wọ̀ wọ́n ní awọ kẹ́tẹ́kẹ́tẹ́ ni so awọ kẹ́tẹ́kẹ́tẹ́ ìwà atúnì wọ́n wá ní geiru madbuk <laughs> wọ́n ní kìí ṣe àwọ̀ tí ó jẹ́ yí pé wọ́n máa wọ́n bò so ìdọ̀tí tó dé bá ti lè bó àwọn ẹran kan tó bá jẹ́ òkú ẹran òṣọlọ́wọ́ bá ti sọ wípé ìlà àdúbìgà ìhàbùn fakọ̀dì tọ̀hùrọ̀ tí wọ́n bá ti lọ mú àwọn ẹran kan tí wọ́n bá fi lè lọ bó ibùkún jẹ́ òkú ẹran àwọn ẹrẹ yẹn ti lẹ́tọ̀ọ́ ẹ fi kírun jókòó lórí kẹ́ máa kírun bẹ kò sí tó burú ṣùgbọ́n òkú ẹrẹ yẹn náà lè jẹ torí jẹ́ pé ẹnìkan wọ òkú ẹrẹ lọ níjọ kan òṣìṣẹ́ ọlọ́run bá ní à ọlẹ́rìn ti kú sí gífà òṣìṣẹ́ bá ní tó bá sì lè awọ tó bá lè fún wa fún wa so bó awọ ẹ òkú níta awọ tábà wá bọ́ àwọn rẹ̀ yóò máa jẹ́ nǹkan tó ṣe yí pé ó ti di nǹkan tó mọ́ tá lè lò nìyẹn àwọn kan tó wá sọ yí pé awọ tó fi ṣe bàtà rẹ̀ yẹn so ó jẹ́ nǹkan tó ṣe yí pé awọ eh, ẹran tá a mọ̀ sí ìmáàrù kẹ́tẹ́kẹ́tẹ́ ni ìmáàrù dẹ̀ nìyí ẹran tó ṣe yí pé ó jẹ́ haramu ni tá a gbọ́dọ̀ jẹ́ àwọn afáàkà ibi tí ẹran bá wá jẹ́ àrọ́ọ̀mù tá a gbọ́dọ̀ jẹ omi yìí pé awọ rẹ̀ náà wọ́n gbowó ògbógan náà yóò máa jẹ́ kíni o yóò máa jẹ́ àrọ́ọ̀mù tó gbé ẹran tá a gbọ́dọ̀ jẹ ni tó bá dìde jẹ́ àrọ́ọ̀mù òṣìṣẹ́ ọlọ́wọ́n bá sọ kẹ́tẹ́kẹ́tẹ́ di ìwọ̀ fáwọn èèyàn ní jíjẹ ní ogun kan tá à ń pè ní gaswato Khaybar kódà òṣìṣẹ́ ọlọ́wọ́n bá sọ fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà wípé èèwọ̀ ni fún yín láti máa jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ àlíyà kẹ́tẹ́kẹ́tẹ́ ilé kẹ́yìn tó wá sọ pé wọ́n fẹ́ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ inú igbó kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ń gùn ìṣọ́lá ọba ní èèwọ̀ ni fún yín ẹ̀ gbọ́dọ̀ jẹ. àwọn èèyàn tó wá wò pé àṣà ni wọ́n jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n bá tún lọ pa kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n bá gbé oúnjẹ wọ́n bá gbé wọ́n bá gbé lórí iná nígbà tó gbé lórí iná àdébí bá ah iná tó ń dá lọ́ọ̀kan yẹn kí ni bẹ́ẹ̀ kí ni iná wọlé tó ń dá yẹn wọ́n ní wọ́n ń ṣe ẹran ni ẹran kí lè ṣe wọ́n ní lùhùmùlù hùmùr àlẹ́bí ni a ẹ lọ da gbogbo ẹ̀ nù pátá yẹnyẹn kódà àbọ̀dẹ tó fi ń sè é tó fọ́ dànù kẹ́ dànù ìkànnì àwọn sọ̀rọ̀ báwa ni àlẹ́bí ẹ má bi ya Rasulullah ṣé ẹran àlẹ́dẹ́rẹ́ nìkan nù ká sì fọ abọ́nù ká máa lù àlẹ́bí wa ni ọ̀dà ń gbà náà ẹ̀dẹ́rẹ́ nìkan nù kẹ́ fọ abọ́ kẹ́ máa lù. <laughs> torí pé ẹ̀yìn gbọ́ràn tẹ́yẹ̀ bá gbọ́ràn tẹ́yẹ̀ bá fẹ́ bínú sẹ́ tẹ́yẹ̀ bá gbọ́ràn yóò bínú sí tẹ́yẹ̀ yóò ní pé ẹ̀dọ́ ẹ̀rọ ẹ̀nu ẹ̀tún tàbọ́nù ẹ̀tún fọ̀dànù <laughs> tí lọ́wọ́ àfọgbọ́ sí pé àbẹ́bí ti bínú tẹ́yẹ̀ ẹ̀nu pé <laughs> sábọ́dún sẹ́mi ìbá àbẹ́bí ẹ̀rọ ní ọdún abẹ́jẹ́ abọ́sẹ̀dé ásẹ̀ ah, àbẹ́bí ẹ̀sẹ̀ àṣọ ẹ̀fàbọ́lẹ̀ gbàdọ̀ ẹ̀fọ́nù kẹwọ́n ẹ̀dún lọ ẹ̀rọ ní ẹ̀dánù so ẹ̀rọ kẹ́tẹ́kẹ́tẹ́ ó jẹ́ èèwọ̀ fún wa àwọn rẹ̀ náà padà wá jẹ́ èèwọ̀ yìí ká ṣe pa àṣekè ni o ká sọ pé ó wà mọ̀tìbò torí ẹ̀ làwọn afọ́ńtẹ̀p sí ọ̀pọ̀lọpọ̀ wa gba ọ̀rọ̀ yìí wọlé wípé bàtà tí ń bẹ ní ẹsẹ̀ ẹ̀músá níjọ́ náà wípé àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ó ṣe kí ni o òun ni wọ́n fi ṣe sórí ẹ̀ ló fi wá jẹ́ wípé ló fi wá jẹ́ wípé ọlọ́run nìkan bọ́ ọlẹ̀ kì í ṣe pé dandan ni pé ká bọ́ bàtà lẹ̀ so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí a lè gbà wọlé ni kódà kẹ́tẹ́kẹ́tẹ́ kí wọ́n tó sọ di ìwọ̀ ogun khaibar tá n sọ yìí ó ti ń tóbi ọdún ẹlẹ́ẹ̀kẹfà tánàbí ti dé Mádínà kọ́dà ọmọ tó sọ di ìwọ̀ fáwọn mùsùlùmí kódà Ibn Abbas nínú àwọn tó tún gbà wí pé ẹ̀rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ gan ipe ara o ànábì ọmọọmọ sọdẹ o ànábì kan sọdẹ wọn torí pé nǹkan táwọn yẹn fẹ́ gùn jọ náà ó kéré ni làwọn ti sọ pé kó wọn sọdẹ wọn tó ti náà yẹn bá ní káwọn ọmọ ẹ̀jẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń gùn wá gbẹdẹ ẹlẹ́wọ̀n la fẹ́ kẹ́rù lọ́lé òun ní rísì lábẹ́ bíbí sọ bẹ́ẹ̀ nìyẹn bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà ni wọn ò gba ọ̀rọ̀ yìí lọ́wọ́ rẹ̀ wípé ànábì náà ti sọ di èèwọ̀ àgbọ̀dọ̀ jẹ láéláé ni so látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ẹlọ́wọ́ fìdí múlẹ̀ wípé èèwọ̀ ni so tó bá yẹ kó bá ti jẹ́ èèwọ̀ látara yẹ Musa wa èèwọ̀ ni àwọn àlọ́ tó wa yóò kọ́ wa ní kọ́kọ́ jẹ́ èèwọ̀ níbẹ̀rẹ̀ Islam ló fi jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn àní gbà wọlé èyí tó fìdí múlẹ̀ tá a gbà wọlé òun náà ni wípé ọlọ́run ọba pa Musa láṣẹ nítorí pé ó wà láàyè tó mọ́ Musa lọ́lọ́run pa láṣẹ bẹ̀tẹ̀ àwọn anítìtì wa a gbọ́dọ̀ wá ọ̀rọ̀ tánàbí gangan sọ fún ara rẹ̀ tó sọ fún ara yìí pé tá a bá ti dé àwọn àyè tó mọ́ ká máa bọ́ bàtà lẹ̀ àyè lọ́wọ́ á mọ́ lọ́dọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn àyè tó mọ́ mo ti kà mẹ́ta fún wa lẹ́ẹ̀kan àwọn mọ́sálásí ńláńlá mọ́sálásí Kaaba mọ́sálásí Madina bẹ́ẹ̀ náà ni mọ́sálásí ìtọ́wà ní makdas sínú àbá tí wàá débẹ̀ sáàmù ọbọ̀ bàtàlẹ̀ ibẹ̀ nìkan wá kó ní ààyè tó mọ́ gbogbo mọ́sálásí pátá yányán innal masajida lillah gbogbo mọ́sálásí ọlọ́run ní ààyè tó mọ́ ni sínú àbá tí wàá dé mọ́sálásí wọ́n ní ṣe dandan ni fún wa kó jẹ́ wípé a máa jẹ́ ẹni tí ó máa máa bọ́ bàtà àwọn alẹ̀ pàtàkì jùlọ nígbà tá a bá fẹ́ kírun ọ̀rọ̀ tí ó lágbára lọ́dọ̀ àwọn àfáà ni tí ò sí méjì ń bẹ. alákọ̀ọ́kọ́ níbẹ̀ tí àwọn àfáà kọ́kọ́ ṣàlàyé fún wa ni pé ànábì ìmọ̀ wọ bàtà wọ́n jẹ́ kó yé wa pé káánà nàbí sàlám yusọ́lì bí nàlẹ́ yìí. ànábì a fi bàtà rẹ̀ méjèèjì ànábì a fi kírun tí ó sì é méjì ń bẹ̀. ànábì wa ń kírun lóníjọ́ kan làlẹ́bí wa bọ́ bàtà méjèèjì lọ́ba bọ́ lélẹ̀. fàkọ́lá as-sahabatu ní àlàhùn àwọn sàbí náà làwọn ẹ̀ náà lọ́ba bọ́ bàtà wọn lẹ̀ gbàdára nàbí ti ń kírun lọ ó sì wọ bàtà gbogbo àwọn náà wọ bàtà wọn ń kírun lọ àbí bàbá ọ̀tá nàbí ti ń kírun lọ àwọn náà wọ pé àrùn bẹ́ẹ̀ wà yìí tó sọ̀kalẹ̀ ni àwọn náà bá bọ́ bàtà lẹ̀ so bàbá mi parí irun ànábì ni kọ́ọ̀lù kọ́ọ̀lù àwọn ìmọ̀ àlàkùn kọ́lá tó lè àlàkùn kí ló dé tẹ́ ẹ gbọ́ bàtà yìí lẹ̀ wọ́n ní kọ́ọ̀lù ra àìná kakọ̀ látàná àlẹ́ ìka

ọwọ́ ni fàyídà ata ahadukum alimasijida gbogbo gbàtẹ́lì kọ̀ọ̀kan yìí bá wá dé mọ́sálásí fàlíyànzúrú fi nàlẹ́ kókè wo bàtà rẹ̀ dáadáa dọ́nà tí a nàfi jíjí mi lù wá kọ́ kó wo bàtà rẹ̀ kó wo báyìí kó yí lọ báyìí kó yí lọ báyìí pé ṣé òṣègbè ń bẹ̀ fàyẹ̀rọ àfi ìmọ̀ àdà tó bá rí pé ẹ̀gbẹ́ ń kó nu méjèèjì pẹ̀lú yẹ̀pẹ̀ torí pé yẹ̀pẹ̀ gàgàrà àti wọn mẹ́gbẹ̀ẹ́ ni tọ́ba ti wá nù tán súnmọ́ yusalli fihima kọ́ wá fi méjì kírun àdìsí ànábì ni tó wà nù àwọn òwe tí àwọn òwe tó ṣe é gbára lé dáadáa tí ò sí èméjì ń bẹ nínú àwọn òwe tó ṣe é gbára Abi Sa'id al-Khudri ni tí a fa àwọn Albani tí wọ́n sì sọ fún wa yìí pé àdìsí tó lálàáfíà ni tó dẹ̀ wà ní Sunan Abi Dawud so látara bẹ́ẹ̀ àwọn àfáà àjẹkọyé wa yìí pé ká fi bàtà kírun ànábì fi bàtà kírun ànábì sì tún pèpè wípé káwọn èèyàn ó fi bàtà kírun irú ẹni gbàgbàrà ká nígbẹ̀yìn yẹn lára àdísì mi tó wá tálẹ́bí tún sàlàyé fáwọn èèyàn wípé kí wọ́n fi bàtà kírun òṣìṣẹ́ ọlọ́run ọba ní inel yehuda Ee, láwọn láàyè sọlù fi ní àlìhìn àwọn yahudi àwọn ni àwọn tí wọ́n jẹ́ àwọn ṣẹlẹ̀ táwọn bá fẹ́ sin ọlọ́run tiwọn wọ́n yẹ wọ bàtà àwọn ni yahudi tó gbà lérò ẹsẹ̀ ni wọ́n máa fi sa káàkiri so láàyè sọlù náà fi ní àlìhìn ìṣesí tó ti wà ládọ̀ tiwọn nù wọ́n yẹ fi bàtà kírun wọ́n èé wọ ìbọ̀sẹ̀ kí wọ́n fi kírun ànábi ní fàkàlì fúhùn ẹ̀yẹ yapa wọn ẹ máa fi bàtà kírun ànábi ní kíni o <laughs> ẹ̀yí o ẹ̀yapa wọn ẹ má ṣe bí ìṣẹ̀lẹ̀ tó ní òun ò lè jọ́sìn fọlọ́ láì ṣe kíni o láì wọ bàtà òun ò lè jọ́sìn fọlọ́ àfikún ọmọ wọ bàtà lòun fi jọ́sìn fọlọ́ ṣùgbọ́n ẹ̀yẹ yapa wọn ẹ wọ bàtà kẹfì sí so látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́bẹ̀ lọ́wọ́ anas anas yìí òní kọ́ọ̀dù sàlám ó ṣe mọ̀ ní sànàbí láàrin ten years wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé sànàbí àmọ́ kírun pẹ̀lú bàtà òní bẹ́ẹ̀ ni náà gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ wípé ó fìdí múlẹ̀ ni tí ò sí èméjì ń bẹ ó fìdí múlẹ̀ ìyẹn ló jẹ́ wípé àwọn tí wọ́n já àwọn àáfàá nígbà tí wọ́n wá rí àwọn ọ̀rọ̀ yìí aláwọ̀ afáà kan tí wọ́n sá yàrí pé a ó ní ìwé pé gbogbo òun dábàá níbẹ̀ kí máa dáhà yẹ bàtà lágbọ́dọ̀ wọ́n fi ké <laughs> torí bá lóbi gẹ̀gẹ̀ ì máa fi bàtà kírun àwọn afáà tí wọ́n wá máa maintain balance tí wọ́n yẹ sagidi ẹlòmíràn wọ́n máa sagidi pé àní òun sẹ́ bàtà láfikì so gbogbo dọ́bàdì ọ̀sẹ̀ yẹ bàtà láfikì ṣùgbọ́n àwọn afa tí wọ́n máa ń ṣàlàyé ẹ̀sìn fún wa so wọ́n máa ń sọ pé bẹ́sìn ti mú nǹkan wá wọ́n wàá ṣàlàyé ẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ wọ́n ní a mọ̀ wípé as-salatu bil tá a bá fi bàtà kírun la tubtilu sọ̀la kìí ṣe kó bá àrùn wa jẹ́ ṣùgbọ́n ká mọ̀ wípé kìí ṣe dandan bali iya mustahaba kìí ṣe dandan ni pé mo gbọ́dọ̀ wọ bàtà mo gbọ́dọ̀ fi kírun wọ́n ní kì í ṣe dandan ká gbà ká mọ̀ wípé níta afẹ́ ni ànábì náà fi bàtà kírun tí ó ṣe méjì mẹ́ níta afẹ́ ni kì í ṣe dandan ànábì náà sì tún wá jẹ́ tó ṣe yí pé kò tó wọ bàtà tó yẹ pé ó fi ẹsẹ̀ lásán ó tún fi kírun àdìsí amúlùmúlù sọ àyè èyí tó jẹ́ wípé látọ̀dọ̀ bàbá látọ̀dọ̀ jáde rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ó ní ọ àìdèmí àṣàlá mo rà nàbí sàṣàlá yùsọ́lì àfìyàn wà mò ń tẹ ìlànà mo rà ó kírun ṣẹ́jú mi rí lẹ́ni tí ò bàtà ó sì kírun ní ṣẹ́jú mi lẹ́ni tó wọ bàtà méjèèjì ọ̀rọ̀ ànábì ṣe Abu Dawud ló gbà wá Ibn So, bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run ọba máa kírun lẹ́ni tí ó jẹ́ pé kò ní wọ bàtà so lẹ́yìn wá gbà náà àdìsí àbúrò rírọ̀ so ànábì tí wàá mú wá ń bẹ̀ yìí pé ìràsọ́lá ahadùkún tí ẹnì kọ̀ọ̀kan yìí bá fẹ́ kírun fàkọ́lá àná tọ́wọ́ ajẹ́ pé n tó ṣe ni pé ọbọ̀ bàtà rẹ̀ kò fẹ́ fi bàtà kírun pé pé kí n ṣe dandan nìyẹn ìgbàkigbà tẹ́nì kankan yìí bá fẹ́ kírun tọ́wọ́ àwọn ìgbé bàtà yìí o òun ọ̀fẹ́ ṣe kí ni o òun ọ̀fẹ́ fi kírun ànábì ni o lè bọ̀ ó rí ìgbọ́sọ fún pé o lè wọ̀ àdìsẹ́ ti sọ bẹ́ẹ̀ ó ti sọ fún pé kí ni o o lè bọ̀ ọ wá ní fàlàyé ní bí ìmọ̀ àhàdán bàtà tó wá bọ́ọ̀lẹ̀ yẹn o mọ́ fi kó nira bá ẹnìkankan ayé ìgbà náà dàbí ayé tiwa yìí tó yẹ pé wọ́n ti ṣe lé bàtà tí yóò kó bàtà sí ṣèké wo mọ́sálásí ọ̀sẹ̀ tí yóò kó bàtà sí o ṣùgbọ́n o lè kó bàtà rẹ wọnú mọ́sálásí tádìsí fẹ́ sọ ni tó bá dùn kí wọ́n kó bàtà yẹn lọ́ta kò sí lé bàtà kó bàtà rẹ kọ̀ọ̀kọ́ wọnú mọ́sálásí àyìnbó wa ni fàlàyé jíjí má àdá má fi bàtà rẹ kó nira bẹ́ẹ̀ ni kankan. so, fáliyẹjì eh, alihuma bẹyìn náà lè jìnlẹ̀ sórí àárín ẹsẹ̀ rẹ méjèèjì tó ti nàró yẹn tó ti dúró ti ń kírun yẹn ni o bàtà rẹ sí àárín méjèèjì kò síbẹ̀ kò sì máa kírun lọ. so àwọn lè sọ́ọ̀lì bí fi ìhìmọ̀ tó bá wà mọ̀ kó fẹ́ bọ́ọ̀lẹ̀ alábìrin tàbí kó o fi méjèèjì kírun kó o ti bọ́sẹ̀ kó o fi kírun so àdìsí eléyìí o ti là wá yí pé àkàràjà wà bùdà ó ti yọ wá yí pé èèyàn lè fi bàtà kírun èèyàn sì lè má fi bàtà kírun méjì lànà bí sọ kí a bí kéèyàn ọ̀la gidi ìtọ́wá ni o múlu méjì kò mú kẹfẹ́ wa jẹ́ nana so lẹ́tara bẹ́ẹ̀ kódà nínú lábùsù àdìsí yẹn míì òṣìṣẹ́ ọlọ́run ọba sọ pé a gbọ́dọ̀ fi bàtà tiwa kó bẹ́ẹ̀lì kejì orí ìdásọ́lá ahadùkù fàlàyàdọ̀ nàlẹ́ ayẹ̀mí ni fàlàyàdọ̀ nàlẹ́ yìí tẹ́nìkọ̀ọ̀kan yín bá ń kírun kò gbọ́dọ̀ mú bàtà rẹ̀ kó gbèsègbè ọ̀tún àníbi ọkọ̀ kọ ilé ìrùnà ẹgbẹ́ ọ̀tún rẹ̀ mọ́fọ́ bàtà bẹ́ẹ̀ ó lè kó sáàrin ẹsẹ̀ rẹ̀ àníbi tó ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ mọ́ kó bàtà sẹ́gbẹ́ ọ̀tún ọ̀wá ni bẹ́ẹ̀ náà ni wàhálà ayé sáàrin yìí kó mọ̀ gbé bàtà yẹn sí sọ kó mọ̀ kó bàtà náà sí kí ni o ẹgbẹ́ òsì rẹ̀ so tí o bá dùn á jẹ́ bẹ́ẹ̀ tí o kọ́mọ̀ kó bàtà yẹ tó bá di kó bàtà sẹ́gbẹ́ òsì fàtẹ̀kùn ayẹ̀mí ni gẹ́rì yìí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún tì ní ó wà ọ àlẹ́bẹ̀ kúbẹ̀ ká kó nǹkan bàtà yẹn mọ́ kó sẹ́gbẹ́ ọ̀tún rárá tó bá ní kó kó sẹ́gbẹ́ òsì sọ wọ́n pé ọ̀tún tẹnìkejì rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ni ọ wà báwọn òṣèwọ́n yà pé ó ti mọ̀ yí pé tó kó sí yẹn ọ̀tún tẹlómìn yẹn ilá aláyẹ̀kúnà ayàsárì ahàdùn bẹ̀tí ò bá sẹ́ni kankan lẹ́gbẹ̀ẹ́ òsì kó bàtà rẹ̀ bẹ̀ tọ́wádìí wá rí i pé èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ òsì mọ́ kó bàtà rẹ̀ so tọ́wádìí pé bàtà rẹ̀ wà kó sáàrin méjì àlẹ́bí tó kọ́ àbí tá kó bàtà sí tí ò bá sílé kó bàtà sí wọn ni faliyadọ́ ọ̀hún máa bẹ́ẹ̀ náà rí yìí so àdìsí eléyìí náà tó wà bẹ̀tà àwọn afáàkàn sọ pé mọ̀ òkú fún ni sọ́dọ̀ ibi tí wọ́n gbà wá bó ó ní rọ àìtún nàbí sallallahu alayhi wa sallam ó ní mo rí ànábì yawmal fati ní ọjọ́ fati ọjọ́ tànàbí gba Mẹ́kà wádọ̀ àná àlẹ́ ayéyàsáàrì ó gbé kádà rẹ̀ sẹ́gbẹ́ òsì ní ọjọ́ sẹ́ni ẹ̀kan bẹ́ẹ̀ mama ahmed bin wa abudulayi àti ibùdó máa jẹ́ alọ́mọdé sìn wa àdìsí lálàáfíà ni so látara bẹ́ẹ̀ a fi rinlẹ̀ fún wa yí pé ká kí irun pẹ̀lú bàtà alẹ́bí sọ pé ká ṣe bẹ́ẹ̀ ká tún fi ìrun lẹ̀ náà kọjá yìí pé ká fi bàtà lẹ̀ nígbà tá a fẹ́ kírun ká bọ́ bàtà lẹ̀ alẹ́bí tún pè wá síbẹ̀ náà ó tún sọ bí tá a kó bàtà sí àwọn afọwọ́ aṣọ yìí ọ̀dà ń gbà náà ewu gẹ́gẹ́ ló wá lọ́lá jù ṣé ká fi bàtà kírun lọ́lá jù ni <laughs> àbí ká wọ bàtà kírun ọlọ́lá jù ni ẹ̀rí ẹnìkíní má dì í sí wa ó fi sọ pé òun lọ́lọ́lá jù ẹnìkejì náà má dì í sí wa ó fi sọ pé òun jù àwọn bàbá ni kò sí nǹkan tó lọ́lá jù ní méjèèjì <laughs> mẹ́jọ àdúgbò má dì sí wa àdìsí abu muhammad al-Khallal òun ni wọ́n mú wa ìtọ́jú pé ó wà nù <clears throat> tí a tiwọn náà èyí tó yẹ pé wọ́n ṣàlàyé fún wa ń bẹ̀ wípé ibn abbas gba àdìsí kan wá màrífù àn lọ́dọ̀ ànábì ó wà lẹ́bi sọ pé ẹni bá fẹ́ kírun ìdàkọ́là ànàlẹ́ ìfisọ̀láàt tó bá bọ́ bàtà rẹ̀ nínú ọ̀run kọ̀ lásọ̀wọ́ lọ́wọ́ mi ń dùnú bìyí ọlọ́run ọba yóò mọ ènìyàn tẹ́yẹ́yẹ́ kó nu ẹsẹ̀ rẹ̀ yóò mọ tẹ́yẹ́yẹ́ kó nu ẹsẹ̀ rẹ̀ sọ àtàyẹ̀lẹ̀kọ́ọ̀wù tí ó fi pàdé ọlọ́run ọba ka ayé àti yóò wá dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe wípé ìyàwó mi wàhálà dá ti wù mọ̀ yóò dàbí ọjọ́ tí ìyá rẹ̀ bí tó bá lè bọ́ bàtà àǹfààní àtẹ́gbá ti ṣe léyìí bó ti wà yìí <laughs> tó ní kéèyàn máa bọ́ bàtà tó tó wá sọ ẹ̀sán tí ń bẹ fún yàn <laughs> pé kéèyàn máa bọ́ bàtà omi pé bíbọ́ bàtà òní ọmọ adájú olóma wà áfúdọ́lù nìyẹn o tẹ̀sán fi lè wà ń bẹ̀ àwọn tí wọ́n ní ìbọ́ bàtà ló wà áfúdọ́lù nìyẹn àwọn ní ah, ah, abu muhammad al-Khalali yìí náà tó gba àdìsí náà wá tó gba àdìsí nínú tí a náà tó àdìsí wàá dàbò rẹ rọ wọn á ní pé kí ni àdìsí yẹn òun ló sọ ọlọ́run bá pé àwọn sọ ọba yìí pé tẹ́ ẹ bá ti fẹ́ kírun kúdù zinata salatikum ọ̀ṣọ́ ọ̀run yín ẹ máa gbámú àwọn sọ ọba bá ní kí lọ́sọ̀ ọ̀run àrẹ́bí ànábì ni ọ̀ṣọ́ ọ̀run ni pé ìlìbásù ni àlàkùn fasọ́lù fìyà ẹ máa wọ bàtà yín kẹ ẹ máa kírun mẹ́ <laughs> làwọn wò pé <laughs> látara bẹ́ẹ̀ ó mí wí pé ìwọ bàtà ń òun lọ́ máa jẹ́ kí ni o àwọn afáwa ni ìkankan àdìsọ kan lọ́lọ́lá jù kan lọ bákan kan náà ni wọ́n ti rí ṣùgbọ́n àwọn afáwa ni gbogbo ibi tó bá ti jẹ́ yí pé ó dàbí ilẹ̀ ẹlẹ̀ báyìí tó jẹ́ wípé ilẹ̀ ẹlẹ̀ bíi ni wọ́n ti ń kírun tá a bá fi bàtà kírun bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ so gbogbo tó yẹ kí wọ́n bá ti rọ́ọ̀gì tó yẹ pé àwọn náà mọ̀ wípé àìdá ni wọ́n jẹ́ ní bàtà dáwọ̀ yẹn yóò jẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn ká máa wọ bàtà wọn bẹ́ẹ̀ láti fi kírun so àwọn afa tó bá sì fẹ́ dáhùn ẹ kí fún ara rẹ tó bá lọ fẹ́ lọ àdìsí ànábì ó lè fi bàtà kínú yàrá rẹ náà o lè fi kí láwọn àyè tán bá ti gbọ́ yé ṣùgbọ́n àyè tó wá yẹ pé o pé jà ó ti ṣẹlẹ̀ wọn fẹ́ kọ́ lọ fi kí kó ní súnà ànábì lọ fẹ́ lò so méjèèjì súnà ànábì méjèèjì oní súnà ànábì wọn wàá fẹ́ kọ́ wa máa lagídí ibi tí wọ́n bá ti sọ pé a ah, ah, má wọ bàtà kọ́ wa ní àlewọ́n ní ah, ànábì sọ pé yẹn lè fi bàtà kírun ara súnà àwọn ni àwọn àfáà ti sọ pé gbogbo ibi tí wọ́n bá ti tẹ́ lọ́ọ̀gì tẹ́ ṣe gbogbo ẹ̀ má wọ bàtà ń bẹ̀ so ìyẹn ló fi ń dáa torí pé àwọn tó jẹ́ àwọn àfa tó jẹ́ àwọn àfa ńláńlá nínú ìtàn tí wọ́n sọ fún wa nípa ìmáàmù àlè ìmáàmù Malik kọ́lọ̀ kó bá yọ́nú sí ìmáàmù Malik wọ́n ní ìmáàmù Malik èègùn kèégùn dábà kankan ní Madina tó wọ́n fẹ́ travel yóò rìn ní títí tí ó fi jáde ní síta Madina kó tó gun dábà wọ́n á bẹ̀rẹ̀ pé ìmáàmù kí ló ti ẹ̀ máa gun dábà ó ní ẹ̀rọ Madina ilẹ̀ ọ̀wọ̀ ni ilẹ̀ àpọ́nlé ni kò wù mí kí n máa gun nǹkan ń bẹ kí nǹkan máa gbé mi kọjá ń bẹ lórí ibẹ̀ lórí ilẹ̀ ẹlẹ́bẹ̀ kí n jáde síta kí n wá tó gun nǹkan mo ti rí pé ilẹ̀ tó láwọn bá sàfọ̀mọ́ rẹ̀ ní Madina kí n wá wù mí kí n máa gun ràkúnmí lórí ẹ̀ kò sẹ́ńtọ́ rẹ̀ ànábì kọ́ lọ́sọ̀rọ̀ ṣùgbọ́n ó pààyàn yẹn lé so àyíkáwọ̀ yẹn náà bá pọ́nlé káwa náà pọ́nlé káma lagidi pé mo ti rá díìsì so kò sí tẹ́fẹ́ sọ so yìí sì lo àdíìsì yẹn dandan ni so látara bẹ́ẹ̀ nǹkan tí àwọn afáàn ṣàlàyé fún wa ni ká jẹ́ ẹni tí yọ́ọ́ máa lo ìmọ̀ tá a bá ń gbọ́ pẹ̀lẹ́kọ̀ ká máa fi da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú ní àwùjọ so ntí ẹ̀sìn kọ́ wa nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run sọ fún pé itla na alayka so bọ́ bàtà rẹ méjèèjì lẹ̀ a nígbà tẹ̀síìrì àwọn ṣíà àwọn ṣíà àtàwọn míì àwọn máa túmọ̀ tẹ̀síìrì burúkú tẹ̀síìrì burúkú ni pé ntọ́lọ́ba sọ fún Musa ni pé so orí ìyàwó rẹ àtọmọ rẹ tó wà pẹ̀lú rẹ àwọn ní náàlù rẹ méjèèjì fi wọ́n lẹ̀ mi ọlọ́mọ fẹ́ ránṣẹ́ báyìí wàá máa jíṣẹ́ lọ ìtumọ̀ kìtumọ̀ nù <laughs> kí bàtà rẹ méjèèjì ló fi síbi kan tó fi kó yẹn ọwọ́ wá síbi iná bọ́lá wa ní bàtà méjèèjì o fi àwọn èèyàn lẹ̀ kí bàtà lọ́wọ́ ní ọbọ̀ wọn kí wọ́n á sì bàtà lọ́wọ́ ní ọbọ̀ pé àwọn èèyàn lọ́wọ́ dá pé fún pé fi wọ́n lẹ̀ o iṣẹ́ ni mo fẹ́ rọ̀ yìí mọ́rì tí ìyàwó rẹ lò wọ́n mọ́rì tọmọ rẹ lò wọ́n ọ̀la <clears throat> ọlọ́run ní ọlọ́run yẹn ń sẹ́ kóníkéyàn mọ́rì tí ìyàwó èèyàn rò kóníkéyàn mọ́rì tọmọ èèyàn rò ara <laughs> ọlọ́run rà nàbí iṣẹ́ bẹ́ẹ̀ so bàtà ní bàtà lọ́ fojú ẹ̀ mẹ́ so ìtumọ̀ kìtumọ̀ àìgbà wọlé tí òbí dè lágbára mu so ká má túmọ̀ ká má túmọ̀ kí ìtumọ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń Musa nínú àyàtà kà pé inni ana rabbuka. inni èmi ni ọlọ́run ọba rẹ bọ́ bàtà rẹ méjèèjì so ọyẹ bàtà yẹn ọmọ nìkan mọ́ kọ̀ọ̀kan wa ṣùgbọ́n bá sọ rízìn tó fi ní innaka bili wádìlì muqaddasi tuwa. torí pé ìwọ ààyè tó wà yìí òun náà ni ààyè ìsàlẹ̀ òkè èyí tá a ṣàfọ̀mọ́ rẹ̀ tó kéèyàn ló ń jẹ́ òkè tuwa náà. وأنا اخترتك فاستمع لما يوحى. ọlọ́run ọba ó wá ń ṣàlàyé fún Musa gbóòdù ọlọ́run ọba ló bí ìtìyàrú sọlá máa ń muktar anabi ní mukhtar ẹni tá a yàn gbólóhùn iktiyaru àti istifa'u tó bá ti jẹ́ pé àwọn ọkùnrin ni ọlọ́ọ̀bá máa ń sábà lò fún wọn láti jẹ́ pé wọ́n ti di ànábì ọlọ́run iktiyaru yẹn sọ pé ó ti dànábì ọlọ́run ó ti dìránṣẹ́ ọlọ́run ó ń tọ́ka kẹ́límà yẹn dálátì àlánùbù wàtí Musa wàrìsà àlàtì ó ń tọ́ka lórí ìjànàbí Musa ìdí òjíṣẹ́ Musa ọlọ́run ní èmi ọlọ́run ọba èkútàrí tuka mo ti yàn ọ́ náà. fàsítámì lima yóò ha. ọlọ́run fàsítámì ìwọ Musa tí yíyan tí mo ti wá yọ yìí o ò dá nǹkan kan sí i mọ́ o gbọ́dọ̀ máa tẹ́tí sí. Si Lima máa yẹ àlèpé ní máa mọ̀ọ́sùlì kò ní wọ́n máa tẹ́tí sí nǹkan tó ṣe wípé yúá tí wọ́n fi máa ránṣẹ́ sí ọ ní ìsìn lọ́wọ́ máa tẹ́tí sí ọ ọ lọ sí nǹkan kan àbí àbádọ́bá tó rí wáyìí bọ́ọ̀ bá lọ bì kan ọ ọ gbọ́dọ̀ lọ bẹ àbádọ́bá tó rí wáyìí kíkú òtí musa kú òní mísírọ̀ ọlọ́run ló ní kókó mbẹ ọ̀n sá lọ́n tiẹ̀ ní fúnra rẹ̀ ìbàdàn báyọ̀ lẹ́sẹ̀ tí wọ́n lọ pààyàn fún rẹ̀ ní sá lọ ìbàdàn lọ́run tó pè ní ìbàdàn fẹ́ máa bọ̀ wá lọ́run tó pè ọlọ́run kò ní ọ̀sà lọ ṣùgbọ́n ní ìsìn tọ́lọ́run ti sọ́dà lẹ́bí ọlọ́run kò gbọ́dọ̀ ṣe nǹkan míì àti tọ́lọ́run wa ni ó ṣe tọ́lá ṣe tọ́lọ́run ọmọ òní ó ṣe yóò jìyà gẹ́bí Yunus bó ti jìyà wájú ọlọ́run alisalaatu wasalaam so látara bẹ́ẹ̀ ọlọ́run ni fastami. fastami lima yuha. tẹ́tí kọ́ ọ máa gbọ́ nǹkan tá a máa fi ránṣẹ́ sí ọ ẹlẹ́ẹ̀kejì ni kò jẹ́ mọ́ almasdariya fastemi lèlè wáyé iṣẹ́ tá a bá ń rán iṣẹ́ iṣẹ́ yẹn gangan iṣẹ́ tá a rán yẹn o máa ni o máa tẹ́tí sí i kọ́ ọ máa gbọ́ dáadáa so ọlọ́run bá máa bá Musa sọ̀rọ̀ ọlọ́run àdè máa rán màláìka sí Musa so Musa wa máa bọ́ ọlọ́run ní ààyè yìí lọ́pọ̀lọpọ̀ gbà ìgbà tó kó àwọn ọmọ bá Israẹla jáde ààyè yẹn ní tiwa máa bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ gbogbo àdàbà fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ààyè nìkan ni ọlọ́run tó yẹ ààyè míì fún ibẹ̀ ni ó wà yóò rìn wá bẹ́ẹ̀ ibẹ̀ ni ó wà àwọn bàbá ní Israẹli pé àwọn náà fẹ́ rí ọlọ́run báyìí ibẹ̀ ló kó wọn wá ó kó wọn wá bẹ́ẹ̀ ibẹ̀ náà ti dákú so látara bẹ́ẹ̀ ààyè ọ̀wọ̀ ni ààyè àpọ́nlé ni lórílẹ̀ tọ́lọ́wọ́ bá sàlẹ̀ sá so látara bẹ́ẹ̀ ọlọ́run ní kíkí Musa ọmọ tẹ́tí sí i ntọ́wọ́ ọlọ́run bá fẹ́ máa fi ránṣẹ́ sí i náà. ìnáni anallahu la ilaha illa ana fa'budini. ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó wá ń sọ fún Musa ọ̀rọ̀ tó ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ ó ń ṣàlàyé ẹ̀ fún Musa. So, kí Musa ó lè bá a dá ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba mú gbólóhùn alákọ̀ọ́kọ́ ana Allahu la ilaha illa ana ìtọ́tọ́ka sí ni wípé a gbọ́dọ̀ kọ́kọ́ ní ìgbàgbọ́ sí gbólóhùn yìí ná ká tó di mùsùlùmí lẹ́yìn ìgbà tá a bá nígbàgbọ́ sí tán láàtò ṣe bàdà fọlọ́ tó bá lóun sí gbólóhùn kẹlẹ́mọ́tò ṣàhádà ó lè di mùsùlùmí yìí ọlọ́run bá kọ́ tì síwájú kó tó mú gbólóhùn ìbáadà wá làwọn àfáàbí sọ yìí pé aya yadulu ala ana ilmal usul mọ̀kọ́dàmú ala ilmal furu ìmọ̀ tá a máa ń ní pẹ̀lú pé àwọn àdìọ́kàn àkídà wa pé ọlọ́run bá ń bẹ o wọ́n nígbàgbọ́ òyìn náà ànábì ló jíṣẹ́ rẹ o ọ̀ọ̀kọ́ nígbàgbọ́ rẹ àlìjẹ́lẹ̀ ń bẹ o ọ̀ọ̀kọ́ nígbàgbọ́ rẹ iná tún ń bẹ o ọ̀ọ̀kọ́ nígbàgbọ́ rẹ ó ní ìjọsìn tó fẹ́ jọ́sìn ó fi wúlò fún ọ òun là kọ́kọ́ kọ́wálé o nígbàgbọ́ sáwọn yìí o ọkàn lọ sáà sí máa ṣèjọsìn ìgbàgbọ́ rẹ ọ̀dà so látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní ìnáni. أنني أنا الله لا إله إلا أنا فاعبدني. ọlọ́run ní dájúdájú èmi ni ọlọ́run ọlọ́run tún repeat ẹ̀ padà káyọ̀ bá rò pé ọlọ́run ní sọ̀rọ̀ ni la ilaha illa ana kò sí ẹnì kankan tó lẹ́tọ̀ọ́ ká jọ́sìn fún àyà àfẹ̀mí ọlọ́run ọ̀kan lórí ẹ̀mí náà pé kò sẹ́ni wẹ́tọ̀ kájọ́ sí fún àfọlọ́hún lẹ́yìn ìgbà tó bá lè lórí ẹ̀mí tán kí ni ó fà á. ọlọ́wà ní ìwọ Musa fàbùdì ni ìwọ Musa wàá jọ́sìn fún mi ọlọ́run so ọlọ́run bá fẹ́ fún Musa láti jẹ́ bí kí Musa kọ́ jọ́sìn fún ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó bá ti ní àkìdá tó ní tawhid tán ìyìn tí ó tẹ̀lé tawhid òun náà ni kéèyàn òun ní kí ni o. òun náà ni kéèyàn ó ṣe ìjọsìn fún ọlọ́run ọba so a máa ka aya kan kó ló ti pé a máa dúró sí ok ok àyà àbídọ́ àti ìparí aya náà. wà á kí mi sọ́lá àtàlẹ́ dìkìrì. sọ wà á kí mi sọ́lá àtà lè dìkìrì ọlọ́run bá wa sọ fún Musa wípé ìwọ Musa á kí mi sọ́lá àtà mọ́ kírun rẹ̀. láti sọ fún wa pé gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ àwọn náà kírun wọ́n sì gbà àwẹ̀ wọ́n yọ zàká ó wà lè yàtọ̀ sí báwa ti ń yọ yìí so gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe kí ni òun ni wọ́n ṣe ṣùgbọ́n ọlọ́sọ pé kùtìbà alaykum siyam kàmá kùtìbà alladhina min qablikum wọ́n gbà rẹ̀ sọ musa náà kí o ṣùgbọ́n ọmọlọ́run ti ní wọ́n máa kí ń gbà náà ni wọ́n ń kí ọlọ́run á parí gbogbo ẹ̀ fànàbí gbẹgbẹ alẹ́ bí lọ ìbára lẹ́ bí lọ sí tó lọ sí sẹ́mà Musa lọ sáwọn akọ́ èrò fifty náà fún Musa ní èmi tí mo ti kú ọ̀lọ́dọ̀ àwọn èèyàn yìí mo mọ̀ mọ́ táwọn èèyàn mọ̀ lè ṣe <laughs> èrò fifty ta ní òkì ọjọ́ pa àwọn ọ̀dọ́ Ọlọ́run kọ́ ọ lọ sọ fún un pé àwọn ẹ̀dọ́ ọbẹ̀ lọ bá ìwọ̀n lè kírun fifty lójúmọ́ kọ́ ẹ pé wọ́n mọ̀ pèrò nígbà fifty. Ah káàsì máa kí bí rákà méjì méjì méjì àbí rákà mẹ́rin mẹ́rin <laughs> àwọn tó wà lórí ayé yìí <laughs> wọn ò lè kí nǹkan kan àlẹ́bí bá tún lọ wọ́n tún yọ márùn kúrò bẹ́ẹ̀ okùn forty five musa ní forty five ta ní òkì ó tún padà wọ́n tún yọ títí títí márùn márùn márùn márùn ọlọ́run bá yọ ọwọ́ àkú márùn ó lọ́nà musa gan musa tún ní ah márùn wọn ò lè kí ta òkì. Ah, ànábi ni ojúgbà ti ń tì mí àyè ilé ìwọ ojú ọtí ní tiẹ èyí ó yọ nǹkan ní márùn márùn márùn márùn márùn márùn márùn márùn odò adigundu ojú ti ń tì mí ìjẹun wa ọdẹlẹ náà lọ ọlọ́run márùn náà lẹ́yìn máa kí ṣùgbọ́n adé bá ti kí ẹyọ kẹ́ gbàlá dàbí gbàtẹ́ kí mẹ́wàá fífítì náà ni ọmọ ìjẹ́rọ́dẹ̀ yẹn ọlọ́run so wọn ní kọlọ́ọ̀ bá sa àwọn afáàmọ́ ní ọlọ́ọ̀ bá sànú Musa o kọlọ́ọ̀ kọ́ bá kẹ́ Musa kọlọ́ọ̀ bá ṣe dáadáa fún Musa òun ló bá sọ gbé di ọ̀rọ̀ báyìí sáwá lè kí fífitì márùn-ún dé òtútù àríṣì bàbá aláṣẹ tẹ̀sí ni lọ́wọ́ ìrísí àlùtí ní gbà wọlé káàtó lọ kí o àtùpàtì ṣe ìdẹ́gẹ́ márùn-ún gẹ̀ tàbá ń ṣe lọ́wọ́ lọ àmọ́ ń ṣe lọ́wọ́ ní kọlọ́ọ̀ sànú wa ó ṣàforíjì fẹ́ẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́ni wa akimi sọ̀la. wa akimi sọ̀la tali dìkìrì. wa akimi sọ̀la tali dìkìrì ìwọ musa máa kírun àwọn kẹgbà pé dìkìrì mọ́sídàrí ni dikiri. tábà lè ṣàfitì mọ́sídàrí gbà mí a lè ṣàfitì ẹ̀ sí fáìdì tábà lè ṣàfitì mọ́sídàrí gbà mí a lè ṣàfitì ẹ̀ sí mọ̀fúlùbì nígbà tẹ́mi ọlọ́run ọba bá ti rán ọ létí lè dìkìrì ìyáka. ó bẹ́ẹ̀ ọ́ lìdíkírí àwọn máa jẹ́ pé lìdíkíríkà so ọlọ́wọ́ apá kàyẹrẹ ọwọ́ agbẹ́yẹ wa wà ní lìdíkírí nígbà tó bá ṣe kí ni o nígbà tó bá ti rántí mi pẹ́yẹ kó kírun fún mi bá ti ṣàlàyé fún wa pé a gbọ́dọ̀ mọ́ kírun iná ti kìtàbà kíkí ní ọ̀ràn yẹn ni òun ọlọ́wọ́n bá sì ti fi àsìkò sí i ó fi mọ́ ìròyìn àwọn kan tó jẹ́ àwọn mùsùlùmí gidi látòlè ihi látòlè ihim tijaratun wàlà bay'un an dhikrillah àwọn tí wọ́n tí wọ́n bá ń tírèdì lọ́wọ́lọ́wọ́ tí wọ́n bá ń tírèdì lọ́wọ́lọ́wọ́ kò ní dí wọn lọ́wọ́ ọ̀run wọn ni mo fẹ́ lọ kírun so tìjáre dí wọn lọ́wọ́ wọ́n ń tajà ní wọ́n ń ṣe nǹkan kan ni wọ́n ń ṣiṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ ni kì í di wọn lọ́wọ́ káwọn náà mọ̀jì ọmọ di wa lọ́wọ́ tá a bá sì ti rántí èrò òun náà ní ká lọ́ mọ́ kí padà òṣìṣẹ́ ọlọ́run ọba àdìsí tí anásì gbà wá ó ní màá násì àsọlá àtàm ẹnikẹ́ni tó bá gbàgbé ìrun kan fálíyù sọlẹ̀ à ìdá àgbàkárà ha ìgbà tó rántí ẹ̀ lọ́rántí ọlọ́run ó ti gbàgbé pé ah nkírun kan kódà báyìí bó jẹ zúrì lónìí báyìí ọjọ́ zuri lánàá ọkàn rántí ní ìsinmi pé òkè zuri ìsinmi ọlọ́lọ́kì àsìkò rẹ̀ lọ́rọ́ tì wọ́n òun ni pé ẹ̀ẹ́ ńgbà tí zuri bá tó tó tó ni màá tó kì tó o bá ti rántí ìrò kan o kàn jí láàárọ̀ wọn á ní àmọ́ ah, kálá àná aago mẹ́sàn-án àárọ̀ lọ́wọ́ rántí ọlọ́ gbàgé lọ́lọ́ sàlùwàlà lókì o òòrùn jẹ́ ó dára sáré gómìnà kí o tó o bá ti kí mọ́ lẹ́yìn ìgbà náà o ti jẹ́ lẹ́sẹ̀ wájú ọlọ́run ìgbà tó o yẹn ọlọ́run ò ní fi ààrẹ jẹ́ ọ́ ìgbà tó ti rántí yẹ o ti dàsìkò lọ́gbọ́dọ̀ kírun àsìkò tiẹ̀ nù ọlọ́run dẹ̀ ní fi yà gbígbàgbé yẹ kò ní fi jọ́ téèyàn bá ti kiri pé òun gbàgbé òun fáliyù sọ́lé a ìdá àdàkàrà ha kó kírun yẹ tó bá ti rántí ẹ̀ látàfà látàlà a kò sí ìdádólẹ̀ a ẹ̀sẹ̀ rẹ̀ dànù ìlà àdáhàlì kàbíjùmá nù tó bá ti lé ń pẹ́ tó ń pẹ́ kó tó kírun àríwá yẹ pé nǹkan kan tó gbé ajá ló bá ń bẹ lára rẹ àbí nǹkan kan tó wọn fẹ́ jẹ́ pé kò ní jó kírun gbogbo àsìkò yẹ ọlọ́run sì gbọ́n pé kọ́ ọlọ́run mú kó bẹ́ẹ̀ kó fi wá kírun so bá a bá ti rántí ìrun là á máa lọ kí i so ló jẹ́ pé ọlọ́run sọ fún Musa náà pé tọ́ ọba ti rántí ìgbà tí mo ní ọmọ kírun ọrántí mi nìyẹn àbí tí bá ti jẹ́ kọ́ ọrántí ìgbà tí mo ní ọmọ kírun kọ́ ọ lọ sí kírun lọ́ọ́ máa kírun so ìtọ́ da afẹ́nukọ̀ọ̀kan wa òun náà ni ká máa jẹ tí ọmọ kírun ní àsìkò rẹ̀ téèyàn bá kírun lásìkò rẹ̀ ní tó burú ni o òṣìṣẹ́ ọlọ́run ọba ní gasuato khandak wọn ò jáná bíi wọn ò jẹ́ orírun kí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí umar bin Khattab wọ́n á bá nàbí ó ní a fàjà àlàyé ṣubúkú fara Quraish ó bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn Quraish gbé a àwọn kèfèrí kuraish èèyàn burúkú ni wọ́n ó ní wọ́n a wàyà Rasulullah onímọ̀ sọláyé tó lẹ̀ asọ̀rọ̀ mi ríran àlàásárì kí àtàkàdá ti tẹ̀ gíbu shams tóòrùn fífẹ́ wọ̀ irú kọ̀ọ̀kan lásìkò tiẹ̀ irú àlàásárì tóòrùn bá ti lè wọ̀ báyìí ó ti lọ́n tiẹ̀ nù. Umaru wa kì í sásìkò oòrùn tí wọ̀ tí Umaru fi kì í tọ́láyé mi ti kọ́ wọn pé èèyàn máa ń kírun téèyàn bá ti rí pé àsìkò oòrùn ni àdébíwá ni wàlá àná wàlá í máa sọ̀lá ètò máa sọlá ètò ha èmi ò ntìkì àlẹ́bí ló wọ̀ tiki so àìtí wa kí yẹn òru dẹ̀ ti wọ̀ inú ànábì wàá bàjẹ́ so wọn ànábì wa fanazala ilal bàtẹ́ ha ànábì wa sọ̀kalẹ̀ sáyé kan tẹ́ ń pè ní bàtẹ́ ha wàsọ́lá asọ̀rọ̀ bàdà màgá bàtẹ́ sàmsù ànábì wàá kí alásàrì bọ́ọ̀rù ti wọ̀ tán òun ti wọ̀ tán kálẹ̀ bí o tó kálásàrì. Suma sọ́lá alimagiriba báadà ànábì wa kí magiribi lẹ́yìn dèbòtò wàdà àti sìjábìr so látara bẹ́ẹ̀ ànábì náà wá pe fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọn ò jẹ́ orírun kí ànábì ní pé kọ́lọ́hún ọba kọ́ bá iná kún inú ilé wọn kọ́ba fi iná kúnnù sàárè wọn àwọn tí wọ́n dí wa lọ́wọ́ tí wọ́n ò jẹ́ àárí ìrun àlìwúsítọ́ ìrun àlàásárì tí wọ́n ò jẹ́ àárí kí ló yẹ pé ìrun àlàásárì ìrun kan tó lágbára ni ìrun àlàásárì ẹni tí ọba ti kírun àṣírí tí ìrun àṣírí rẹ fi bọ́ ọmọ lọ́wọ́ tó fi di mọ́ngíríbì irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tó bá ṣe tó jẹ́ iṣẹ́ ẹ̀sìn níjọ náà ọlọ́run ní fún ládàá rẹ̀ tá fà sọ nìyẹn àdìsí tó fi dìmúlẹ̀ nìyẹn ẹ ń bá lè jẹ́ yí pé ìrun àlàásàrì bọ́mọ lọ́wọ́ wọ́n ní gbogbo iṣẹ́ rẹ̀ pátá yẹn ló ti bàjẹ́ àwọn afáà kan sọ pé gbogbo iṣẹ́ tó bá ń ṣe ní ọlọ́run nígbà lọ́wọ́ ìwà ni rárá iṣẹ́ yẹn gangan iṣẹ́ gbogbo odidi ọjọ́ kan pátá ló ti bàjẹ́ ìrun àlàásàrì ìrun tó yẹn pè ní àsọlá tó lè kú sùtọ̀ ìrun tó lágbára ni so ọlọ́run sọ pé ákìdú alásọ̀làwàt wọ́sọ̀làwàt tilẹ̀ ká máa sọ ìran alásàrì dáadáa bẹ́ẹ̀ náà ni ká máa sọ ìrun yòókù ṣùgbọ́n ìran alásàrì ó tún fẹ́ ká sọ kólé kéka torí pé téèyàn bá fi lè filẹ̀ tó jẹ́ kí wọ́n gírí òtótó kì tí ó sì ní rísì tó ṣe gbẹ́kẹ̀lé látara bẹ́ẹ̀ gbogbo ṣẹ́ dáadáa téèyàn ṣe lọ́jọ́ náà wò ní fún yàn ládẹ́ so ká sọ̀ra dáadáa sọlọ́n sọ fún musa wa akimi sọláta lè dékiri ìwọ musa máa jẹ́ ntí ọ máa kírun nígbà tí ọba ti ń rántí mi ọlọ́run àyíbáde mi ọlọ́run bá sọ wípé tèmi ọlọ́run bàbá ti jẹ́ kọ́ rántí mi so kọ́ ọmọ jẹ́ tó ṣe pé tí bá ti fún ọ ní ìrántí kọ́ ọmọ jẹ́ tó ṣe pé yọ ọmọ kírun so eléyìí níbi tí alẹ́ bá tẹ̀síìrì tò ní dé so ọlọ́run kí ọ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa ní ẹ̀san dáadáa èmi tí mo sọ kọ́lọ́run sẹ́mi ní ẹ̀san sísọ ẹ̀yin náà tẹ́ gbọ́ kọ́lọ́run sẹ́yìn ní ẹ̀san gbígbọ́ kọ́lọ́kọ́ wa sànà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين